أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعبده ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم adúpẹ́ fún Ọba wo là ń dúpẹ́ fún? Òun náà ni ọba tí ó ń fi ìṣọ́ ẹ̀ ṣọ́ wa láti Jímọ̀ ọ̀sẹ̀ tó kọjá títí di Jímọ̀ tòní. Agbára wa kọ́, ìmọ̀ wa kọ́, òye wa kọ́ ló fi dá wa sí. Àmọ́ nínú àánú ẹ̀ táwa rí gbà, òun ni Ọlọ́run Ọba ló fi dá wa sí dòní. Alhamdulillahi Rabbil Alameen. A ṣe ìkẹ́, a ṣe ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad Sallallahu Alaihi Wasallam. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, orí ajẹ́njẹ́ tán rẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad Sallallahu Alaihi Wasallam, àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀. Ọlọ́run bá kó máa ṣaláyè bá wọn kẹ́ wọn. Àmín. kí àwọn olùdásílẹ̀ ètò yìí, àwọn tí wọ́n ń ṣagbátẹrù rẹ̀, àwọn tí wọ́n ń gbọ́ ọ tí wọn ò jẹ́ kó sú wọn gbọ́, tí wọn ò jẹ́ kí tỌlọ́run sú wọn gbọ́, Ọlọ́run Ọba kó má ṣàláì bá wa kẹ́ wọn níkẹẹ̀ táyé. Àwọn àlfáà wa tọ́ ti lọ, àwọn òbí wa tọ́ ti lọ, àwọn ọ̀rẹ́ wa tọ́ ti lọ, àwọn ẹ̀gbọ́n wa tọ́ ti lọ, àwọn tó jábúrò sí wa tọ́ ti lọ, kọ́lọ́run Ọba kó má ṣàláì bá wa kẹ́ wọn ní ìkẹ́ tàlìkìyámà ọ̀la bisimilahi rahmani rahimi kulu allahu ahadu allahu samadu lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. ọwọ́ kí àwọn àfáà wa tí à ń jẹ̀ràn mímọ̀ látara wọn lónìí àwọn tí wọ́n kọ́ wa tí wọ́n jẹ́ àṣìnà tí wọ́n jẹ́ àgbà níbi ibi òfò tó ń tọ́ wa sọ́nà rẹ̀ tí wọ́n sì ń mójútó wa lójú ọ̀nà tó tọ́ wa sí. Wọn ò fi wá lẹ́ ńgbà kankan. Àwọn àlfáà wa, àwọn òbí wa tí wọ́n ń bẹ láyé, àwọn ẹ̀gbọ́n wa tó ń bẹ láyé, àwọn ọ̀gá wa tó ń bẹ láyé tí wọ́n ò jẹ́ kí a rìn ní ọ̀nà òṣì, tí wọ́n ò jẹ́ ká rìn ní ọ̀nà àánú. Ọlọ́run Ọba kó má ṣe bá wa kẹ́ wọn ní ìkẹta ayé pẹ̀lú Bismillahir Rahmanir Rahim. Inna a'tainakal kawthar. فصل ni وانحر إن شانئك هو الأبتر ètò báríkà jímọ̀ yín ni a tún mú wá sí etí ìgbọ́yín ní alẹ́ yìí ọmọ yín abdulhafiz dúrósànyà náà ni mi ṣe olóòtú ètò náà ọlọ́run ọba kó má jẹ́ kí a fi ara ṣàwátì láìpẹ́ ọjọ́ àmín ní alẹ́ yìí a ó máa bára wa sọ̀rọ̀ nínú àlùkùránì alápọ̀nlé. Nínú Quran, Quran chapter one hundred and three verse one to three, òun náà ni a ó fi bára sọ̀rọ̀ ní alẹ́ yìí. Ìyẹn tí ṣe Suratu Asri. Gbogbo àyà tó wà níbẹ̀ pátá òun ni a fi bára sọ̀rọ̀ ní alẹ́ yìí. Kọ́lọ́run wọn bá kó máa ṣàlàyé gbà ní ìbádà fún wa. Amin. A wá ń fi kíkí tó lọ́lá jùlọ ni kíkí tó ṣe wípé òun ni a máa fi kí wa tó bá dijọ́ ìgbéǹde àlìkìyámà pẹ̀lú gbólóhùn pé Assalamu alaykum, wa rahmatullahi wa barakatuh. Àlàáfíà Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run kó máa bá gbogbo olùgbọ́ ètò yìí pátá. Àwa bẹ̀rẹ̀ ètò náà pẹ̀lú orúkọ Ọlọ́run ọba. Ọba wo Ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an wípé, "A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Wal 'asr. إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا صالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم ألوني Wal 'asri, Ọlọ́run Ọba ó ń bá wa sọ̀rọ̀ nípa ìrọ̀lẹ́ ayé bí àsìkò Ọlọ́run wa ń fi àsìkò náà tún fi ń búra. Ọlọ́run ní wal 'asri, mo fi ìrọ̀lẹ́ ayé mo fi búra. Wal 'asri, Ọlọ́run ní mo fi àkókò tí ń ṣe wí pé òòrùn ń lọ ń wọ̀, mo fi ń búra. Wal 'asri ń fi àsìkò tí ó jẹ́ pé àwọn èèyàn á ti máa ní iṣẹ́ ìní ti ń tán, a fẹ́ máa múra àti máa darí lọlé. Ọlọ́run ní òun ń fi àsìkò yìí, òun fi ń búra. Innal insana lafi khusr. Wọ́n ní innal insana lafi khusr. Pé dájúdájú o, àsìkò tí òun fi ń búra yìí, innal insana gbogbo nǹkan tí ń jẹ́ ẹ̀dá ènìyàn pátá la fi khusri kí wọ́n máa bẹ́nu òfò kọ́lọ̀ wọn bá kó má jẹ́ kí a wà lára àwọn ẹni òfò ní àsìkò yìí. Innal insana láfi khusri àwọn ọmọ ènìyàn wọ́n máa bẹ́nu àdánù wọ́n á bẹ́nu ìlà ìlò. إلى الذين آمنوا ọlọ́run wa fún ní ó fún ní condition ó ní إلا الذين آمنوا àyàfi àwọn tí wọ́n ṣe kí ni àwọn tí wọ́n gbàgbọ́ lódodo alladhina amanu àwọn tí wọ́n nígbàgbọ́ nù ọba ọ̀kan ṣoṣo tí wọ́n gbà wí tó gbà wípé Ọlọ́run Ọba, Ọba ọ̀kan ṣoṣo ni, kò bímọ, ẹnìkan ò sì bí i, kò lórogún, kò lọ́bàkan, kò níyàwó, kò lẹ́gbọ́n, kò lábúrò. Àwọn tí wọ́n gbà wípé Ọlọ́run Ọba ọ̀kan ṣoṣo ni. Innal-ladhina amanu. Àwọn wo ni a lè pè ní àwọn alladhina amanu? Àwọn tó ṣe wípé nǹkan, àwọn nǹkan tí a máa bá lára wọn tí a lè pè ní alladhina amanu torí a ní Mùsùlùmí, a ní mùmínì. Ìyàtọ̀ ń bẹ lára Mùsùlùmí àti mùmínì. Ìwọ tó bá ń pè ní Mùsùlùmí, ò orúkọ Muslim ká pè ẹ́ ní Abdulhafiz. Ìwọ tó wá ń jẹ́ Abdulhafiz, àwa bá ìrun lọ́wọ́ ẹ. Ìwọ làárí tí ń fagbó, ìwọ làárí tí gbogbo ìwà pálapàla ọwọ́ rẹ ni kún ìwọ mùsùlùmí ni ẹ́. Àmọ́ àwọn mùmínì àwọn tí wọ́n ń ṣe tọ́lọ́hun ọba tí wọ́n ń ṣe tọkàntọkàn ẹni tí a lè pe ní mùmínì òun ni pé gbogbo òpó márààrún ẹ̀sìn Ìsìláàmù kò jábọ́ lọ́wọ́ ẹ̀. A ní àtẹ̀sáàdà Allah ilaha illallah ó gbàgbọ́ pé kò sí Ọlọ́hun ọba kankan lẹ́yìn Ọlọ́hun ọba Allah wa anna Muhammadan Rasulullah ó gbàgbọ́ wípé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni òjíṣẹ́ rẹ̀ wa iqamis salati ó tún máa ń gbé ìrun dúró. A tún máa gbé ìrun dúró, a máa a máa kírun ẹ̀ ní àsìkò tó yẹ kó kì í, kò, kò sọ pé àkípọ̀ ní jọ Ọlọ́run lójú, kò jan gbogbo ìrun pọ̀. Ìgbà tó bá di àsìkò ìṣáì, kò jan mìíràn. Ìgbà tó bá ti di pé twelve fẹ́ lọ lù, àwọn yẹn á ní wà ìkọ́mi sọ̀láàtì, a máa gbé ìrun dúró, wà ìta ìzàkáàtì. Nínú ọlá tí Ọlọ́run bá tó fún wọn, Ọlọ́run bá a máa dá ẹ̀dá lọ́lá, a tún máa ní nínú ẹ̀ kó tún máa yọ́ ń bẹ̀ kó fi ṣe t'Ọlọ́run Ọba tó dá, tó dá lọ́lá náà. Wa ita'i zakati, àwọn tí wọ́n máa ń yọ sàká nínú owó wọn, wọ́n á máa yọ ìdá nínú owó t'Ọlọ́run bá fún wọn, wọ́n á máa yọ ìdá kan bẹ̀, wọ́n máa fi ṣe ìtọrẹ àánú fún àwọn aláìní. Wa sawmu Ramadan, àwọn tí wọ́n máa gba àwẹ̀ nínú oṣù alápọ́nlé, oṣù ọbí yìí, oṣù Ramadan tí à ń bẹ́ ń bẹ̀ yìí. Ìwọ tí àwọn tá ń pè ní alazina amanu, wọn kì í ní ulcer nígbà tí Ramadan bá ti dé. Àwọn yẹn kọ́ ló máa ń ní pé ah, à, dókítà ti sọ fún mi pé kí n má gba àwẹ̀, pé tí n bá gba àwẹ̀ mo lè lọ kú, ẹ̀, eh, lágbára ẹ̀. À, ah, ẹ wò ó, àwọn kan tún máa tún máa dọ́ṣà kí wọ́n ní pé, "Èé, eh, ìyàwó dádì mi ni, mi ò lè gbà á." Àwọn obìnrin náà ní, "à, Awẹ, ọkọ mummy mi ni mi ò lè gbà." Eeeh! Ó sì ní bá dẹ̀ ń pé, "Yá ayyuha alladhina", wá sì pé, "Naam, áà, ó yé rẹ wo ní. Yá ayyuha alladhina amanu wa tusamu Ramadan." Wọ́n máa gba awẹ Ramadan ní fún ọjọ́ tí Ọlọ́run ọba tó ní ká. Àwẹ̀ tí a sì ń sọ ń pa yìí, àwẹ̀ tó jẹ́ wípé fún àwọn yóò tí ó ní òǹkà ni. Nígbà tá ń ṣáárù Ramadan, àwọn fún àwọn ọjọ́ tó ní òǹkà, òun ni a fi ní àwẹ̀ yìí. Àwọn tó ń gbàwẹ̀, àwọn tí a lè pè ní allazina amanu nìyẹn. Ẹlẹ́ẹ̀kaàrún bẹ́ẹ̀, ó tún wá ní pé kí a lọ sí ilé Olúwa, ká lọ sí Mọ́kà, ká lọ ṣe Safa àti Marwa, ká náà ká lọ rọ́ kiri ká Kaaba. Fún tí wọ́n ní ìkápá ni. Má lọ yáwò làpó, ko lọ fi lọ sí hajji, ko dé kí wọ́n pe óyá eléyìí la máa gbé àbí kíní kan. Káwọn èèyàn ò kí ń yáwó lọ sí háàjì o. Èèyàn kì í yáwó lọ sí háàjì. Owó inú ọlá tẹ́lẹ̀ inú owó tí èèyàn bá ní lèyàn ti mú ń bẹ̀ láti lè lọ fi ṣe háàjì. Ṣé ọ̀rọ̀ yín yé bá tí a sì máa rí látara àwọn tẹ́lẹ̀ pé ní alladhina amanu, òun náà ni àwọn tí ó ṣe wípé ìmánì wọn ǹkan mẹ́fà ó pé sí ara ìmánì wọn. Àkọ́kọ́ ń bẹ̀, Amantum Billahi, wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run Ọba, Ọba ọ̀kan ṣoṣo, wa malaikatihi. Wọ́n tún nígbàgbọ́ nínú àwọn màláìkà rẹ̀, àwọn màláìkà tí ń ṣe wípé orí dúró ni èmi a wà láti ìgbà táláyé ti dáyé títí jọ́ tí ayé a fi parẹ́. Èmi wà lórí rùkú láti ìgbà táláyé ti dáyé títí ayé a fi parẹ́. Èmi wà lórí sujúd láti ìgbà táláyé ti dáyé títí ayé fi parẹ́ bẹ́ẹ̀ ni wọ́n fi ń gbé mímọ́ f'Ọlọ́run Ọba wọn. Ẹni tí a lè pè ní Mùmínì, a nígbàgbọ́ nínú àwọn màláíkà Ọlọ́run Ọba, wa rasulihi, a tún nígbàgbọ́ nínú gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba pátá. Àwọn tí Ọlọ́run Ọba tó fiṣẹ́ rán, a nígbàgbọ́ nínú gbogbo wọn. Àwọn tí ó fi ìwé rán àtàwọn tí ó fi tírà rán ni a nígbàgbọ́ wípé ẹni báyìí báyìí òjíṣẹ́ Ọlọ́run Ọba ni kò ní segregate pé irọ́ Muhammad nìkan ni, Muhammad nìkan ni. A ní gbàgbọ́ pé Isa òjíṣẹ́ Ọlọ́run Ọba ni, Ibrahim òjíṣẹ́ Ọlọ́run Ọba ni, ànábì wa Musa òjíṣẹ́ Ọlọ́run Ọba ni. A ní gbàgbọ́ gbogbo wọn pátápátá wa kutubihi. A sì ní gbàgbọ́ nínú gbogbo tírà tí Ọlọ́run Ọba sọ̀kalẹ̀. A ní gbàgbọ́ nínú gbogbo tírà tí Ọlọ́run Ọba tó sọ̀kalẹ̀. Èyí tó sọ̀kalẹ̀ fún ànábì wa Ibrahim, èyí tó sọ̀kalẹ̀ fún Sufi ànábì wa Ibrahim, tawarata anabi wa musa injili anabi wa isa sabura tí ó fún anabi wa dáhùdà àti nígbàgbọ́ nínú alukurani tí ó sọ kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam a nígbàgbọ́ nínú gbogbo àwọn tírà yìí pé àtọ̀dọ̀ ọlọ́run ba ló ti wá a ti wá nígbàgbọ́ pé ọjọ́ kan ń bẹ tí a ò ní mímọ́ a ń gbàgbé pé kan náà ni a rí ayé mọ́ ń gbàgbé pé kan ń bọ̀ tí ń ṣe wípé ọjọ́ náà ni a mọ̀ pé ayé ó tán, ìbí bàyi tán sí àlìkíyámọ̀ ń bọ̀. A ní ìgbàgbọ́ pé àlìkíyámọ̀ ń bọ̀, ayé ò lọ gbére. A tún wá ní wal a tún ní ìgbàgbọ́ sí nínú kádàrá. A ní ìgbàgbọ́ sí kádàrá ní pé khairihi wa sharrihi, bó jẹ́ dáadáa ni àbí ti ìdàkejì ẹ̀. A ní ìgbàgbọ́ pé tọ́ Ọlọ́run ọba ìwọ ló fi eléyìí jí ìkẹ́ mi. Ìwọ ló bá tó fi kádàrá báyìí kó fi jí ìkẹ́ mi. Ọlọ́run Ọba Allah kó jọ́ kó má fi kádàrá bú fi ṣe tèmi àti ìwọ. Ẹni tó ti kọ kádàrá bú fún, kó Ọlọ́run Ọba kó wọlé oṣù Ramadan tá ń bẹ́ ń bẹ̀ yìí kó bá yí padà. Ẹni tó ti kọ kádàrá bú fún, kó Ọlọ́run Ọba kó wọlé oṣù Ramadan tá ń bẹ́ ń bẹ̀ yìí kó bá sọ di kádàrá oríire. Naam, àwọn tí a lè pè ní alladhina amanu, àwọn la kà síbẹ̀ yẹn. Wọ́n ní illa alladhina amanu. Àyàfi àwọn tí wọ́n bá ní gbogbo nǹkan tí a ti kọ́kọ́ kà yìí. Àwọn yẹn a lè pè ní alladhina amanu wa amilus solihati. Ẹ gbọ́ àwọn tí wọ́n ṣe kíni, àwọn tí wọ́n tún máa ń wu ìwà dáadáa, tí wọ́n ò kí ń jà nìkan sí pé ìwọ ni o ṣe tèmi, ìwọ èmi àti àṣẹ. Ẹni, gbogbo ẹni kálukú tó bá ti rí báyìí, dáadáa ni màá ṣe sí wọn ó máa ṣe dáadáa sẹ́bí, ṣe dáadáa sára, ṣe dáadáa sọ́rẹ́, ṣe dáadáa sára àdúgbò. Àwọn tí wọ́n máa ń ṣe dáadáa pẹ̀lú àníyàn dáadáa, wọ́n máa wùwà dáadáa. Wa amilu solihati. Àwọn yìí Ọlọ́run ní àyàfi àwọn tí wọ́n bá tún ń ṣe dáadáa. Wa tawasaw bil haqqi. Àwọn tí wọ́n máa ń sọ òdodo. Ọlọ́run bá ní àwọn tí wọ́n máa sọ òdodo pé àwọn yìí náà wọ́n wà lára àwọn kan àti àwọn tí wọn ò ní wà nínú ẹni òfò níjọ́ ìgbéyìn dàlẹ́ nígbà tí a bá nígbà tí ìrọ̀lẹ́ ayé bá dé ọ̀tá wa sọ̀bì hákì àwọn tó ń pé kí wọ́n fẹ́ kí ẹ̀mí wọn fẹ́ bọ́ báyìí wọn ò ní yé máa sọ òdodo kò sí bí nǹkan náà bá ṣe rí òdodo náà ni wọ́n á máa sọ nítorí ànábì wa Muhammad sallallahu alayhi wa ó bá a sọ nínú hadisi rẹ̀ qala Rasulullah sallallahu alayhi wa sallam kullu al walau kana marra. Ànábì ní pé sọ òdodo Dudu haqq máa sọ òdodo kí o máa sọ òdodo walau kana marra. Bí òdodo náà ẹ́ bó bá korò ju iwọ lọ. Ẹ̀ mọ̀ nǹkan tí à ń pè ní iwọ, iwọ ó jẹ́ ǹkan tó korò gan-an tí ó tó korò ju àwọn ewúro lọ. Tí ǹkan náà tó bá korò ju iwọ lọ, kí ọ̀jú kí ọ̀jú gbìyànjú kó sọ òdodo náà. Wa tawasaw bis sabri àtàwọn tó bá ń ṣe sùúrù tí wọ́n ní wọ́n fa wọ́n farabalẹ̀ wọ́n a máa ní faradà. Àwọn tí wọ́n ò ní wọ́n sáré kọjá kádàrá tí bí a ṣe ní pé àwọn tó nígbàgbọ́ nínú kádàrá lẹ́ẹ̀kan, àwọn eléyìí wọ́n ní máa sáré kọjá kádàrá. Wọ́n nígbàgbọ́ pé ohun tó bá dé bá wọn, àtọ̀dọ́ Ọlọ́run ni. Ohun tí dáadáa bá dé, àtọ̀dọ́ Ọlọ́run ni. Bí kádàgídí bá dé àtọ̀dọ̀ Ọlọ́run ni. Wọ́n a máa ṣe sùúrù pẹ̀lú àlámọ̀rí wọn. Àmọ́ Ọlọ́run bá ní àwọn eléyìí, àwọn ni wọ́n ò ní sí inú ẹni tí a máa bẹ́nú òfo tó bá ti di ìgbà tí a ń pè ní àṣírí àsìkò tí a wà yìí, ní ìrọ̀lẹ́ ayé. Ọlọ́run ní <clears throat> àwọn èèyàn wa máa bẹ́nú òfo àfi àwọn tí a kà kalẹ̀ yii alladhina amanu wa amilus solihati wa tawasaw bil haqqi wa tawasaw bis Àwọn mẹ́rin, àwọn mẹ́rin àwọn mẹ́rin kan, àwọn, àwọn tó wà lára àwọn mẹ́rin kan ni wọ́n ò ní sínú ẹni òfo. Ọlọ́run jọ́, a fi ọlá rẹ bẹ́, má ka wá mẹ́ni òfo, má ṣe wá lẹ́ni àdánù, má jẹ á sọnù ká tó sọnù, má jẹ á, má jẹ á sọnù ká tó sọnù. Ọlọ́run má jẹ á ká tó sọnù. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì á ti sọnù lọ fá àwa tají. Kí ni kí mo ṣe yìí? Ọ̀nà mi ti jìn. Ọlọ́run ọba, má jẹ́ má kára mọ́ àwọn ẹni bẹ́ẹ̀. Ọlá lá ilaha illallah. Ọlá Muhammadu Rasulullah Sallallahu Alaihi Wasallam. Gbogbo àwọn olùgbé ètò wa, ẹ gbìyànjú follow àwọn platform wa. A ní WhatsApp platform, nọ́mbà wa ẹ máa rí. A ní Facebook, a ní àti Campus Radar Funab. Instagram wa Campus Radar Funab. Twitter wa náà bẹ́ẹ̀. Gbogbo wa pátá kí a gbìyànjú ká máa follow wa. Àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò náà, àwọn tí wọ́n bá wa, tí wọ́n bá wa dálẹ̀, kọ́ lọ́hun ọba kó má dùn wọ́n ládàá nǹkan tó ṣe yìí. Àwọn tá gbọ́ àtàwọn tó sọ, Ọlọ́run jẹ́ kó rọrùn rẹ̀ kó wúlò fún ẹni kankan wa. La ilaha illallah wa la Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allahumma rabbana taqabbal minna innaka samiul alim. Rabbana taqabbal minna innaka samiud du'a. Rabbana afrigh alayna sabra wa thabbit aqdamana fansurna ala alqawmil kafirin. Rabbana فثبت أقدامنا فانزلنا لكم من الكافرين ولا حول ولا قوة إلا بالله ولا حول ولا قوة إلا بالله ولا حول ولا قوة إلا بالله علي العظيم سبحان ربك رب العزة عما يصفون والصلاة والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم